ojúmọ́ o bó o lójú ọjọ́ lọ́dọ̀ tiyín èyí ni ìròyìn àkójọpọ̀ tó ń dé sétí gbọ̀nyìn lónìí ọjọ́rú ọjọ́ kẹrìndínlógún nínú oṣù karùn-ún ọdún 2024 ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà èsì àyẹ̀wò òkú Mohbad tí gbogbo ayé ń dúró dè ìyẹn gbajúgbajà ọ̀dọ́mọkùnrin tó kú láìpẹ́ yìí ni wọ́n ló ti jáde o kí ni àwọn dókítà sọ ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lónìí nínú ìròyìn míì látún ti rí wípé olórin gbajúgbajà kan tí gbogbo ayé mọ̀ sí wèrè olórin ìyẹn Portable Zazu tí àwọn ọlọ́pàá mú ní òde àná yìí ni wọ́n ti tú sílẹ̀ o kí ni àbálọ àbábọ̀ rẹ̀ ẹ gbọ́ nínú ìròyìn tòní ẹ farabalẹ̀ wá nǹkan fìdílé ẹgbẹ́ òṣìṣẹ́ ní nàìjíríà ni wọ́n ti fà á ké kọ́rí ẹgbẹ́ òṣìṣẹ́ yarí mọ́ ìjọba lọ́wọ́ nípa owó ọ̀yà àwọn òṣìṣẹ́ tí wọ́n gbé gbèdéke rẹ̀ sí forty eight thousand naira a ó gbọ́ mokomoro nínú ìròyìn tòní. àwọn ọlọ́pàá ọ̀yọ́ wọ́n ti fi ojú ọ̀gbẹ́ni kan tí gbogbo ayé mọ̀ sí auxiliary wọ́n ti fi hàn síta tí wọ́n sì fi ẹ̀sùn ajínigbé àti ẹ̀sùn ìṣekúpani kàn án. ìròyìn míì tó tún tẹ̀ wá lọ́wọ́ wípé èèyàn mọ́kànlá ló ti kú níbi tí ọkùnrin kan tó ti dáná sun mọ́sálásí o ní báyìí ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ àwọn ìròyìn yìí orí ti Portable láti bẹ̀rẹ̀ gbajúgbajà olórin tàkasúfè kan tí gbogbo ayé mọ̀ sí Habib Òkìkíọlá ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Portable eh, Zazu eh, ló ti kúrò ní àhámọ́ báyìí o bẹ́ẹ̀ bá gbàgbé Portable yìí ni ọwọ́ ọlọ́pàá tẹ̀ ní ìjẹta àná òde yìí tí wọ́n ń wọ turuturu tóun náà sì gbìyànjú àti fún fẹ́ǹsì ṣùgbọ́n tí ọwọ́ òfin tí ó pàpà bá wọ́n ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó benjamin hundeyin ti wá fi ìdí ìròyìn náà múlẹ̀ o ó ní òun kò lè sọ bóyá portable ti san owó tó jẹ fún àwọn tó ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ g-wagon lọ́wọ́ wọn ṣùgbọ́n portable ti kúrò ní àhámọ́ àwọn o ẹ sì rántí wípé lọ́ọ̀yà kan làbújá ló pe ìpè yìí ní àná òde yìí wípé ọ̀nà èrú ọ̀nà ìtọ́ ni wọ́n fi mú portable nítorí wípé bí èèyàn bá jẹ owó kì í ṣe ìwà ọ̀daràn kì ṣẹ̀sùn ọ̀daràn ìyẹn criminal case pé rárá rárá o pé kò yẹ kó lọ́wọ́ ọlọ́pàá nínú àti wípé ṣebí nàìjíríà odidi orílẹ̀-èdè ṣebí nàìjíríà náà jẹ owó bí nàìjíríà ò bá wá rówó san fún àwọn tán jẹ ń gbèsè lágbàáyé ṣé àwọn àgbáyé ṣé àwọn yẹn á wá fi ọlọ́pàá mú orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ní nàìjíríà náà jẹ owó wípé ọlọ́pàá kọ́ ló yẹ kan fi mú Portable Portable sun àhámọ́ ọlọ́pàá ní ọjọ́ ìṣẹ́gun mọ́jú torí ó kọ̀ láti pèsè onídùúró yẹn gàrántọ̀ tí ó yẹ kó gba béèlì rẹ̀ ṣùgbọ́n ohun tí a kò lè fìdí ẹ̀ múlẹ̀ ni pé bóyá Portable ti wá pàpà san owó béèlì àbí kò ì san ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti fi léde wípé Portable sí ní àhámọ́ àwọn mọ́ o. ṣùgbọ́n pọ́tẹ́bù náà sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó kúrò ní àhámọ́ àbíbò kíkíọ́lá. ó forí sọ̀rọ̀ ó sọ wípé olówó ló máa ń jẹ gbèsè bẹ́ẹ̀ sì ni torí bóde báńkì ní ìsìn nàìjíríà olówó náà yà lówó wọn ní ya tálíkà lówó ó ti ṣorin kan jáde o tó pè ní Spiderman tó sì ń jàràn ìràn ọmọ ìgbọ́n ọlọ́gbọ́n dorí ẹja mú ni Portable yóò tún kówó pápápá yóò sanwó òun níṣẹ́jú àyá nísìn ìròyìn tó tún tẹ̀lé eléyìí ló dá lórí gbajúgbajà olórin tí ó jọlọ́hún nípè lọ́dún tó kọjá ìyẹn tí gbogbo ayé mọ̀ sí ìmọ́lẹ̀ Mohbad ní àwọn onímọ̀ àyẹ̀wò àwọn dókítà ni wọ́n ti fi èsì tí òkú rẹ̀ kí ló pa á tí gbogbo ayé ń béèrè ni wọ́n ti fi léde o kí ni wọ́n wá sọ o wọ́n ní àwọn onímọ̀ nípa àyẹ̀wò òkú tí wọ́n ń ṣàyẹ̀wò òkú gbajúgbajà gbajúmọ̀ olórin tí gbogbo ayé mọ̀ sí ìmọ́lẹ̀ ìlérí olúwa lọ́ba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad ni wọ́n ti ṣe àyẹ̀wò tán tí wọ́n sì ti mú èsì àyẹ̀wò jáde. níbi ìgbẹ́jọ́ tó wáyé nílé ẹjọ́ ní ọjọ́rú ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún 2024 ni àwọn dókítà tó ṣe àyẹ̀wò òkú náà ti wá sọ ohun tí èsì àyẹ̀wò wí o nínú fídíò kan tó gba orí ayélujára kíkankíkan ló ṣàfihàn ibi tí agbẹjọ́rò wàhálà ṣítù ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbẹ́jọ́ náà ni àwọn tó ṣe àyẹ̀wò òkú náà ní òkú Mohbad ti jẹrà púpọ̀ kí àwọn tó ṣe àyẹ̀wò òkú rẹ̀ nítorí náà àwọn kò lè fi ìdí ohun tó ṣekú pa arákùnrin yìí múlẹ̀ kò rọrùn fún àwọn láti mọ ohun tó ṣekú pa Mohbad nítorí òkú rẹ̀ ti jẹrà púpọ̀ kí a tó ṣe kí àwọn tó ṣe àyẹ̀wò láti mọ ohun tó pa á ní kúkúrú a ò lè sọ pé nǹkan báyìí ló ṣekú pa Mohbad ṣùgbọ́n lẹ́yìn náà agbẹjọ́rò náà kọjú sí dókítà ó ní dókítà òun sọ pé àwọn kò lè sọ ní pàtó nǹkan báyìí ló pa Mohbad àmọ́ ó ní ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn oògùn tó lò kó tó jáde láyé wà lára ohun tó ṣokùnfà ikú rẹ̀ nígbà tẹ́ ẹlẹ́ẹ̀mọ́ tó pa kí tẹ́ ẹ tún wá wí ẹ ẹ mọ̀ tó pa jẹ́ ẹ mọ̀ tó pa èwo ni àwáwí oògùn tó lò ṣètò ni dókítà náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun kò mọ̀ bóyá àwọn oògùn náà ló fa ikú rẹ̀ nítorí ìwádìí àwọn kò fi ìdí rẹ̀ múlẹ̀ ń tẹ́ ẹ̀ bá mọ̀ kí lẹ wá ń fi kún ìwádìí fún ṣùgbọ́n àwọn ẹ̀rí míì tún jẹyọ onílé ẹjọ́ àgbà agbẹjọ́rò náà tẹ̀síwájú pé àwọn ọ̀rọ̀ míì tún jẹyọ ní ilé ẹjọ́ lásìkò tí ìgbẹ́jọ́ náà wáyé pàápàá lórí ìjà tó wáyé láàrin Mohbad àti ìyàwó rẹ̀ kó tó jáde láyé bákan náà ni wọ́n gbé àwọn ìjà tó wáyé láàrin Sam Larry àtàwọn míì pẹ̀lú Mohbad síwájú ilé ẹjọ́ ẹ nígbà tí ẹlẹ́rìí kan sọ̀rọ̀ ohun tó ṣe pàtàkì jùlọ lásìkò yìí ni èsì àyẹ̀wò òkú Mohbad tí dókítà gbé wá sílé ẹjọ́ o tí a sì ti mú ọjọ́ láti fi ọ̀rọ̀ wá dókítà náà lẹ́nu wò kó wá sọ ti fún tẹ̀dọ̀ àbájáde èsì tí ó pa Mohbad tí wọ́n láwọn ò mọ̀ ó ní ó dìgbà tí àwọn bá béèrè àwọn ìbéèrè tí àwọn ní fún dókítà náà tó sì fún àwọn ní èsì tí àwọn ń fẹ́ ni àwọn máa tó mọ ìgbésẹ̀ tó kàn ó rọ àwọn ọmọ nàìjíríà láti ṣe sùúrù pẹ̀lú èsì tí dókítà náà sọ nítorí àwọn kò tí ì rí ìwé èsì àyẹ̀wò àwọn ò tí ì gbà sọ́wọ́ láti mọ ohun tó dá lé lórí gan gidi ṣùgbọ́n ilé ẹjọ́ ti ní kí wọ́n kọ̀wé láti béèrè fún ẹ̀kúnrẹ́rẹ́ ohun tó wà nínú ìwé èsì àyẹ̀wò náà èmi gan kò tí ì rí i nígbà tí gbogbo wa bá rí i a máa mọ ohun tó kàn eh, ìyẹn agbẹjọ́rò ló ń sọ̀rọ̀ yìí ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé tí àwọn bá ti rí ìwé náà àwọn máa mọ ìdí tí èsì àyẹ̀wò rẹ̀ ṣe ní àwọn kò lè mọ ohun tó ṣokùnfà ikú rẹ̀ ó ní gbogbo àwọn agbẹjọ́rò náà tó wà nílé ẹjọ́ yìí ló ń ṣiṣẹ́ takuntakun láti rí i pé àwọn wá gbogbo ìṣẹ̀lẹ̀ ẹ̀ eh, lórí ikú Mohbad ó wá sọ síwájú sí i ó ní tí àwọn ò bá rí ní tí àwọn wá ní ìdí èsì ikú tó pa Mohbad yìí pé àwọn ò ní sinmi àwọn ò ní dákẹ́ o ó dàbí ẹni tó gbódómì ìdúró sí ìbẹ̀rẹ̀ ò sí fẹni tó gbódómì o ó ní ẹ rántí pé ní ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2023 ni Mohbad jáde láyé tí ikú rẹ̀ sì fa awuyewuye lórí ẹ̀rọ ayélujára. lẹ́yìn ìgbà tí wọ́n ti wú òkú ẹ̀ wọ́n mú nǹkan tó yà wá láǹpẹ̀ ní pathologist àwọn bẹ̀ wọ́n tó ṣàlàyé àwọn àwọn yẹn ní tí wọ́n yàn láàyò ni pé láti mọ nǹkan tó fa ikú ẹ̀ tẹ́ bá gbé wá síwájú wọn wọ́n ti ṣe gbogbo àyẹ̀wò gẹ́gẹ́ bí nǹkan tí ẹni sọ wọ́n láwọn ọ̀rẹ́ sọ pé dájú kaba ẹ̀rọ fà ikú bad wọ́n ní kò sí àwọn ọ̀rẹ́ sọ pé nǹkan báyìí ẹnì kan ní wọ́n pọ́sí ẹ̀yìn bóyá wọ́n sáàbù ẹni bóyá ikú yẹn kọ́ lọ́run o àbí ikú tó wà natural àwọn ọ̀rẹ́ sọ. kí ni ìtọ́ sọ bẹ́ẹ̀ báwọn sọ. ẹ torí pé àkọ́kọ́ ni wípé wọ́n ní pé ó pẹ́ ọ̀tọ̀ lọ wú wọ́n fẹ́ ṣe irú nǹkan táwọn ṣe yìí ọdún twelve hours lọ ẹni ẹ kú kó tó di pé wọ́n á ṣe àmọ́ ìgbà máa fi lọ ṣe àyẹ̀wò yìí tàbí wọ́n òkú rẹ̀ wọ́n ti rí pé òkú ti bẹ̀rẹ̀ sí jẹrà so fáwọn ní àǹfààní láti lè rí dájúdájú wípé nǹkan báyìí lọ́pàá ikú olóògbé àmọ́ òun ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ pọ̀ tiẹ̀ báyìí ìdìbò wá síwájú adájọ́ a ò tí ì béèrè àwọn questions lọ́wọ́ rẹ̀. ṣé o rò pé bí àwọn aráàlú àtàwọn olólùfẹ́ Mohbad bá gbọ́ àbájáde ohun tí olùdó ìṣàyẹ̀wò sọ ṣé o lè rò pé ó lè mú ìfẹ̀hónúhàn àti ìbínú dání ah, bí pé ọ̀rọ̀ fẹ́ mú arúgbó dání. no ẹ má jẹ́ kó mú arúgbó dání ẹ má jẹ́ kó sì fa wàhálà nítorí pé kì í ṣe iṣẹ́ kékeré ìjọba ń ṣe láti ṣe àyẹ̀wò tá yìí ẹ pé ẹ rí yẹn náà kẹ́yìn náà kà á ké gbogbo wa kà àbí tọ́ba lẹ́yìn ọ̀sẹ̀ dáhùn result yẹn jáde tọ́ba ló fail àwọn pass yẹn náà kátó ní pẹ́ sí so káwọn èèyàn kan ní sùúrù wọ́n ní sùúrù wọ́n ní sùúrù káwọn àbájáde gbogbo ìgbàgbọ́ bẹ́ẹ̀ sí ìyá ǹjẹ́ àwọn ọ̀nà míì tún wà àwọn apá ìbò míì tún wà tó àmọ́ nǹkan tó ń ṣe ń bí ó ní nǹkan tó gbọ́dọ̀ wò ó ní nǹkan tó gbọ́dọ̀ wò nǹkan gbọ́dọ̀ wò ní wípé lálókù kí ló pa ẹni yẹn àti ọ̀nà olóògbà kámẹ́ta yẹn. ó dáa tán bá ti gbàwé orí ìkànnì náà láti bùn yín gbọ́ wípé wọ́n ti gba ìwé o gbogbo ohun tó wà nínú rẹ̀ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ pátápátá wọ́n sàkọ̀ nǹkan kan sínú èsì ìwé tán gbà gbogbo ẹ̀ náà ni láàjẹkẹ́ ẹ mọ̀ ká mọ̀ wàá dènà pẹnu ká mọ̀ gbogbo lọlé olóró ẹjẹ́ àtẹ̀síwájú nínú ìròyìn ta ni fún yín lónìí ìròyìn tó tẹ̀lé tó kanlẹ̀kùn wa tá a sì sílẹ̀kùn fún tá a sì jẹ́ kí gbogbo ayé kí wọ́n gbọ́ ẹ̀hún náà ni ìròyìn tó ń ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wa nípa arákùnrin kan tí gbogbo ayé mọ̀ sí auxiliary iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi ojú alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ awakọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ lamidi mukaila ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí auxiliary ẹ ni wọ́n ti fi ojú ẹ̀ hàn tí wọ́n sì ka àwọn ẹ̀sùn yìí sí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé nínú oṣù yìí ìròyìn jáde pé àwọn agbófinró ló mú auxiliary lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí wọ́n kéde síta pé wọ́n ń wá kiri ìròyìn kan náà tún fìdí ẹ̀ múlẹ̀ pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ló lọ gbé ìgbìmọ̀ alámòjútó àwọn gáràjì ọkọ̀ PMS tẹ́lẹ̀ rí lọ́yọ̀ọ́ ìyẹn tí a mọ̀ sí auxiliary ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá àpilẹ̀ Ọ̀yọ́ ti jẹ́ kó di mímọ̀ báyìí pé àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá àwọn lọ́dọ̀ àwọn ni auxiliary wà o ẹ̀sùn ìjínigbé ìṣekúpani àti ìdigunjalè wà lára ẹ̀sùn tí wọ́n fi kan auxiliary pé àwọn fura sí pé ó lọ́wọ́ nínú rẹ̀ ejò rẹ̀ lọ́wọ́ nùnù wọ́n ní a rí ohun ìjà olóró bíi ọ̀pọ̀ ìbọn ọta ìbọn seven twenty four seven hundred twenty four eh, àdá twenty five ọ̀bẹ jáàkì méje ẹ̀rọ ìbánisọ̀rọ̀ thirty three eh, ẹ̀rọ kọ̀ǹpútà oògùn abẹnugọ̀ngọ̀ ọkọ̀ akérò mazda ọkọ̀ ayọ́kẹ́lẹ́ toyota sienna àti owó tó tó three point four five million làwọn rí nígbà tí àwọn rèé mú nílé rẹ̀ nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ adébọ́lá hamzat ní àfúrásì náà yóò fojú ba ilé-ẹjọ́ o láìpẹ́ láti wí tẹnu rẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án àwọn ohun ìjà olóró ni a rí ní ilé rẹ̀ ní agbègbè alákíá ìṣẹ́bọ̀ lábẹ́ ìjọba ìbílẹ̀ ẹ̀gbẹ́dá wọ́n làwọn rí ak forty seven rẹpẹtẹ ilé ọta ìbọn mẹ́rin ìbọn pump action ìbọn bàrẹ́ẹ̀tì ìbọn cut to size àti ìbọn oyin kan hmm àwọn yòókù ní ọta ìbọn àti dárúkọ gbogbo àwọn yòókù lẹ́ẹ̀kan wọ́n ní kí ló wá ṣẹlẹ̀ ṣáájú ní oṣù kẹfà ọdún 2023 ni àwọn ọlọ́pàá ti kéde auxiliary gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wà o ìkéde yìí kò pẹ́ púpọ̀ sí àsìkò tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn gómìnà ṣèyí mákindé yọ ọ̀gbẹ́ni mukaila lamidi kúrò ní ipò bí alága àjọ àmójútó gáréèjì ọkọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ ìyẹn pms nígbà náà àwọn ọlọ́pàá ṣe àyẹ̀wò ilé rẹ̀ gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ adéwálé òsínfẹ̀sọ ṣe sọ nígbà náà níbi tí wọ́n ti bá àwọn ìbọn àti ọta àti àwọn ohun ìjà míì. armed robbery and kidnapping. Recall that this declaration was made in furtherance of a well-coordinated intelligence-led raid between 30th to 31st of May 2023 in line with standard operating procedure. where a total of 78 suspects made up of 49 males and 29 female suspects were arrested. Some of them are currently serving different jail terms. So, also, exhibits recovered in his possession at his Diamond Hotel residence around Alakia Iseboy, whether other Egeda local government area at this time include two SMG, that is short machine gun, rifles with two magazines, one AK-47 rifle, one pump-action rifle, nine locally made pistols, two English pistols with two magazines, 70 rounds of AK-47 ammunition, 338 pieces of live cartridges, 62 expended cartridges, 13 pieces of 9mm ammunition, 9 jackknives, 3 axes, 400 pieces of long cutlasses, one hammer, one walkie-talkie device, one army camouflage jacket, one bulletproof jacket with inscription Kiriji Heritage Defense, a huge cache of criminal charms, three long swords, one damaged handcuff, three portrait picture, and one traditional crown and staff. In furtherance of this, discreet intelligence message commenced for the sacked PMS chieftain with the help of technology, collaborative effort of sister agencies and community policing. Many locations were identified, traced, and cooked for months until his recent arrest in a concerted effort with our sister services. Moving forward, the suspect will be charged to court for offenses he has committed. While the command is thanking the public for providing credible information to court crime, it has become imperative to affirm to the general public about our resolve to deal decisively with any criminally motivated individual or group who intends to flip the state retrogressively into the historical dark age. ẹ jẹ́ àtẹ̀síwájú nínú ìròyìn yìí èèyàn mọ́kànlá ló ti sọ ẹ̀mí nù látàrí arákùnrin kan tó ju àdó olóró àti epo bẹntiró sí mọ́ṣáláṣí tó sì sọ ẹ̀mí àwọn ènìyàn nù wọ́n ní èèyàn mọ́kànlá ló ti bá ìṣẹ̀lẹ̀ iná tó wáyé ní ìpínlẹ̀ Kánò lọ níbi tí arákùnrin kan ti dáná sun mọ́sálásí ní àfẹ̀mọ́jú ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù yìí tá a wà oṣù karùn-ún ní iléeṣẹ́ ọlọ́pàá kéde síta pé ọwọ́ tẹ arákùnrin kan Safiu Abubakar ẹni tó mọ̀ọ́mọ̀ dáná sun mọ́sálásí tí ogójì èèyàn wà nínú rẹ̀ tí wọ́n sì kírun lọ́wọ́ tó ń ṣe ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ìlú Gàdàn ní ìjọba ìbílẹ̀ Gezawa olùgbé agbègbè náà tí orúkọ rẹ̀ ń jẹ́ amisu abdullahi sọ fún iléeṣẹ́ ìròyìn pé èèyàn mẹ́jọ lára àwọn tó gbẹ̀mí mì nítorí ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti ṣètò òkú wọn kíákíá jàmọ̀ pé bí mùsùlùmí bá kú tí ilẹ̀ òsì tí ìṣú ní pápápá kó tó di aago mẹ́rin ni wọ́n ti ṣètò ìsìnkú wọ́n ní abdullahi tẹ̀síwájú pé ní báyìí wọ́n ti gbé òkú àwọn èèyàn méje dé tí wọ́n sì ti sin wọ́n tí wọn yóò sì sin ẹnìkan yòókù ní òwúrọ̀ ọ̀la wọn ó ti sin wá sí ń sọ̀rọ̀ yìí ó jẹ́ kó di mímọ̀ pé ọ̀kan lára àwọn olóògbé jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin ó tún fi pé èèyàn méjìlélógún ló wà ní ilé ìwòsàn báyìí tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́rìí mi ìta sí Rabiu garden, òun náà ṣàlàyé pé ìkọlù yìí kọ́ ni ìkọlù alákọ̀ọ́kọ́ tí Ṣàfíù yóò ṣe nítorí <laughs> ó ti kọlù àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì rí sẹ́yìn tó sì tún jọ̀wọ́ ara rẹ̀ kalẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá pé òun ṣekú pa wọ́n wọ́n sì júlẹ̀ wọ́n ní ó dáràn gbòòrò kiri àti sọ pé ọjọ́ tí ogun ẹ̀sìn ó bá wọ nàìjíríà yóò kàyìn láyà. malam garba tó náà jẹ́ olùgbé mi lágbègbè náà ní gbogbo ìgbà ni ọkùnrin yìí máa ń wò bí ẹni pé nǹkan ń dààmú rẹ̀ ọ̀pọ̀ ìgbà ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn láti ṣe àyẹ̀wò ọpọlọ ṣùgbọ́n wọ́n ní nǹkan kan ò ṣe Hmm, ẹ mọ̀ pé <laughs> mẹ́wàá ń ṣe wọ́n ní fún ìdí èyí ó mọ̀ọ́mọ̀ lọ dáná sun mọ́sálásí ẹ̀gbọ́n rẹ̀ méjèèjì ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ tí a sì ti sin wọ́n lánàá ẹ̀sìnyàn tí ó pọ̀ bẹ́ẹ̀ bá mójútọ́rọ̀ ẹ̀sìn nínú ìdí ẹ̀ bó ṣe rí nu fún ìdí èyí iléeṣẹ́ ọlọ́pàá ní afurasí náà da epo bẹntiróòlù mọ́ àdó olóró ó dáa tó sì sọ sí mọ́sálásí níbi tí èèyàn mẹ́rìnlélógún tó jẹ́ ọkùnrin ti farapa tí mẹ́rin nínú wọn sì jẹ́ ọmọdé tá ń fún ládùú a ti sọ pé ó lọ ra petrol ní station ta ló fún ládùú lóró ẹ̀ tí ìmọ̀ ń tẹ́sìn ó dà á lẹ̀ kábà tó mọ̀ lọ lórí ìròyìn tòní ìròyìn àkójọpọ̀ àgbáyé fún tòní ọjọ́ kẹrìndínlógún oṣù karùn nínú ọdún 2024. ní eléyìí tá a fi káde ìròyìn ńlẹ̀ lónìí tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣìṣẹ́ tí ìjọba ní àwọn fẹ́ fún ní forty eight thousand naira ìyẹn fún owó oṣooṣù tí wọ́n sì fọ́nmú tí wọ́n ní àwọn ò gbà iye táwọn fẹ́ ó bẹ́ẹ̀ ìròyìn náà kà báyìí wípé ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà NLC àti TUC ni wọ́n ti kòrò ojú sí àbá ìjọba àpapọ̀ tí wọ́n sì bínú jáde lásìkò ìpàdé tó ń wáyé lọ́jọ́rùú ohun tó fa ìbínú náà ni àbájáde wípé iye tí owó oṣù òṣìṣẹ́ yóò mọ jẹ́ lóṣooṣù òṣìṣẹ́ tó kéré jùlọ nílé iṣẹ́ ìjọba wọ́n ní forty eight thousand naira wọ́n ní kò bá àwọn ní ara mu yẹn fún level tó ṣe wọ iṣẹ́ ẹgbẹ̀rún méjìdínláàádọ́ta náírà ní iye owó oṣù tó kéré jù tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ pé òun lágbára láti san o àmọ́ àwọn òṣìṣẹ́ kóró ojú wọ́n bínú tán wọ́n yarí pé ìgbésẹ̀ náà kò bá wọn lára mu tí wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìwọ̀sí tí wọ́n sì bínú jáde. alága NLC tí gbogbo ayé mọ̀ sí Joe Ajero ṣàlàyé pé ìjọba àpapọ̀ kò tí ì ṣetán láti dúnàdúrà nípa iye owó oṣù tó kéré jù wípé ó fi kún ẹ ó ní ìjọba àpapọ̀ kò ní òye tó kún láti bá ẹgbẹ́ òṣìṣẹ́ sọ̀rọ̀ wọn mọ iye tán ta nǹkan ta <laughs> kan rí inú ọjà ó ní ajẹ́rò wa jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ òṣìṣẹ́ kò ní yí ohun rẹ̀ padà o. ó sì ní àwọn fún ìjọba àpapọ̀ di ìparí oṣù tá a wà yìí yẹn oṣù karùn-ún. èló wá gan làwọn náà fẹ́ gbà àwọn iléeṣẹ́ àdáni OPS pinnu láti san fifty four thousand naira bó tilẹ̀ jẹ́ wípé owó oṣù tó kéré jù ní iléeṣẹ́ àdáni ní seventy eight thousand naira. nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ NLC àti TUC buwọ́lù fún àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé náà òun ni a fẹ́ kà sí yín létí yìí wọ́n ní owó oṣù tó kéré jù tí ìjọba àpapọ̀ pinnu láti san ní forty eight thousand naira èyí tàbùkù sí wa gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nàìjíríà tí kò sì lè pọ́n ìṣòro àwọn òṣìṣẹ́ lásìkò yìí àwọn iléeṣẹ́ àdáni OPS àwọn san fifty four thousand naira bó tilẹ̀ jẹ́ wípé owó oṣù tó kéré jù ní iléeṣẹ́ àdáni ní seventy eight thousand naira síwájú sí ìjọba àpapọ̀ kùnà láti pèsè àwọn ẹ̀rí fún ohun tí wọ́n gbé kalẹ̀ nípa owó oṣù tó kéré jù gẹ́gẹ́ bí aṣojú òṣìṣẹ́ Nàìjíríà a kò lè tẹ́wọ́ gbà a kò lè tẹ́wọ́ gbarú owó yìí nítorí pé kò pọ́n wálé ṣùgbọ́n èló gan-an ni ẹgbẹ́ òṣìṣẹ́ ń béèrè fún wọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní nàìjíríà fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún nínú oṣù tá a wà yìí láti fẹnukò lórí six hundred and fifteen thousand naira táwọn ń béèrè fún wọn ní six hundred and fifteen thousand naira làwọn fẹ́ gbà táwọn ń béèrè lọ́wọ́ ìjọba ẹ rí wípé ó dìnà síra wọn gédégédé àwọn ń béèrè fún six hundred and fifteen thousand naira gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jù tí òṣìṣẹ́ ọmọ gbà Nàìjíríà ṣùgbọ́n ìjọba làwọn fẹ́ san. forty eight thousand naira. ǹjẹ́ ẹ̀yin lérò wípé ìjọba tàbùkù lu ẹgbẹ́ òṣìṣẹ́ àbí ẹgbẹ́ òṣìṣẹ́ ní ilá àwọn gajo nírè ìjọba lọ ó tẹ̀síwájú ní lásìkò tí ayẹyẹ àyájọ́ òṣìṣẹ́ ń lọ lọ́wọ́ nílùú Àbújá ni ẹgbẹ́ òṣìṣẹ́ sọ kókó méjìdínlógún tí àwọn ń fẹ́ kí ìjọba Ọláṣe èyí ni ìròyìn àkójọpọ̀ tòní tó ń dé sójú òràn yín láti ìkànnì ọ̀gbẹ́ni Bobby ẹ jọ̀wọ́ ẹ mọ̀ṣálá ìbáwa pín kó kalẹ̀ kó ka oko káwọn èèyàn mọ n ti ń ṣẹlẹ̀ ní àwùjọ wa pàápàá jùlọ gbogbo àwọn ọmọ Nàìjíríà káàkiri àgbáyé ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ Yorùbá nation ò ní dàwó yóò ṣojú wa láṣẹ Ọlọ́run Èdùmàrè á gba òmìnira bó tilẹ̀ wù kórí yóò dáa fún wa. a tún pàdé